ọwọ́ tí o sọ fọ́ fún mi lọ́nà lẹ́yìn ìgbà tó ti gbé ẹ̀rọ wọn wá fẹ́ láti fi àlàyé fún wa irú ìyàtọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin níbi aṣọ tí ìkíní wọn tí ó wọ̀ lásìkò wá sí tó gbé ìhàn wọn ni wọ́n tẹ́lẹ̀ tó lọ́kàn tó kò fẹ́ yìí ọjọ́. kóbìnrin kan wọ hóòm hóòm onánìbọ̀sẹ̀ èyí tó ti fún afa ọwọ́ sí ìbọ̀sẹ̀ fún afa ọwọ́ sí èyí téèyàn máa wọ̀ ọtọ́ kóbìnrin ọwọ́ láti kó tó ti gbe kìí sì ṣe òfin ni pé tóbìnrin bá ti wọ òkè. gé kankan tó ti fi wà yẹn náà ní ọwọ́ bákan náà wọ́tíyà ọtọ́ ibi bọ́bìnrin kan wọ gbogbo aṣọ irú ètí máa wọ̀ kó tó di kó gbé al-ihram ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àtòbìnrin àti tọkọ ọkùnrin tiẹ̀ kò gbọdọ̀ wọ aṣọ tí wọ́n rán dọ́gba pẹ̀lú ọ̀kan nínú oríkèé ara ntí ó lò ní ìlọ́dù àti èdè ó dàbúrà ṣùgbọ́n bìnrin ọtọ́ fífa ọwọ́ ẹ̀wù ètùtù kí wọ́n dá wọ́n dá dọ́gba pẹ̀lú oríkèé ara. والثياب في إحرامها لا تقول في إحرام ọtọkọ wọ ẹ̀wù náà láti sọ yìí pé irú aṣọ tóbìnrin tí máa wọ̀ tẹ́lẹ̀ nígbà tó bá jáde nílé rẹ̀ èyí tá a mọ̀ sí alìjẹlibẹ́ẹ̀ iná lóbìnrin ọwọ́ lẹ́yìn ìgbà tó ti gbé alìhìrán wọ́tẹ́tẹ́tẹ́ níbo màá ti wà dáàlì ìwádìí wá ti yàtọ̀ yìí o. obìnrin yóò sọ̀rọ̀ ayé jìnnà fún tí ó jìnnà sí ìyẹn ni pé ètò ti yàtọ̀ sí eléyìí nínú àwọn aṣọ obìnrin yóò jìnnà sí. mímá yẹjẹjẹ níbo rọjò gbogbo orun tọkùnrin náà máa jìnnà sí ìyẹn obìnrin tó bá wù. ọlẹ́tọ̀ àti wọ bàtà tó bá wù ọlẹ́tọ̀ láti jẹ́ pé irú ẹ̀wù rẹ̀ tí ti máa wọ̀ kó tó gbé ìhrọ́m kọ́ wọ̀ lẹ́yìn ìgbà tó ti gbé ìhrọ́m ṣùgbọ́n o ọ̀tẹ̀tẹ̀ jẹ́ nàbọ̀ máa wà lẹ́ẹ̀lì tó bá yàtọ̀ sẹ́wù àti bàtà nínú nǹkan míì tá sọ fọkùnrin ọ̀gbọ́dọ̀ ṣe lẹ́yìn tó ti gbé ìhrọ́m obìnrin náà ọ̀gbọ́dọ̀ ṣe ìyẹn ni kíkọ gbọ́dọ̀ ló lọ́fíńdà kò gbọ́dọ̀ gé kaná kò gbọ́dọ̀ mú kankan nínú ara rẹ̀ òun náà kò gbọ́dọ̀ tí kẹ́nìkan bò sọ̀rọ̀ fẹ́ kò gbọ́dọ̀ gbà pé kọ́ bọ̀ kọ́ so èyí láàrin wa tẹnìkan àjọṣe kò gbọ́dọ̀ sí ìbálòpọ̀ gbọ́dọ̀ sí láàrin rẹ̀ àtọkọ rẹ̀ lákòókò tó ti gbé al-ihram yẹn òun náà gbọ́dọ̀ sọ dẹ kò sì gbọ́dọ̀ tọ́ka sí pé kọ́ bọ̀ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a sọ pé ìwọ ló jẹ́ fún ọkùnrin lẹ́yìn ìgbà tí ọkùnrin ti gbé ìhram bẹ́ẹ̀ náà ló jẹ́ ìwọ fóbìnrin yàtọ̀ sí aṣọ àti bàtà. iná ń jẹ obìnrin lórí lásìkò tó ti gbé al tó kò gbọdọ̀ pa kò gbọdọ̀ pa ṣùgbọ́n kò burúkọ yọ kúrò lórí rẹ̀ àmọ́ kò gbọ́dọ̀ pa tí o bá ti yọ kúrò lórí rẹ̀ kò gbọ́dọ̀ sọ́mọ́lẹ̀ torí tó bá ti lè sọ́mọ́lẹ̀ ó ti sábà bí kó pa nìyẹn. tòṣùgbọ́n atisọ́kọ́kùnrin kò ní borí rẹ̀ ṣùgbọ́n obìnrin yóò borí torí ẹ̀ làbá fi sọ pé wọ́n ihramul mar'ati fi wajhiha wọkàfẹyìhà ìhìrọmù obìnrin àyè ibi tí ọgbọ́dọ̀ bò iná lójú àtàtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ojú àtàtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ọgbọ́dọ̀ bò lásìkò gbàtí ó ti gbé alìhìrọmù ṣùgbọ́n o kò burúkú gbogbogbò ojú rẹ̀ àti ọwọ́ rẹ̀ pẹ̀lú aṣọ tí wọn ò ṣe fún bòjú tí wọn ò sì ṣe fún àtìkù ọwọ́ kò gbọ́dọ̀ bó ojú rẹ̀ kò sì gbọ́dọ̀ bó ọwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbé ihram ìyẹn pẹ̀lú aṣọ tí wọ́n ṣe fún bíbójú àbí èyí tí wọ́n ṣe fún àtìkù ọwọ́ ṣùgbọ́n kò burú kó gbójú rẹ̀ ìlà tuntun ò ṣe fún bíbojú tí wọn ò sì ṣe fún àti bọ̀wọ́ eléyìí tó túmọ̀ sí pé kò ní wọ ìbọ̀wọ́ àmọ́ tọ́kù fatọ̀ kan bo ọwọ́ rẹ̀ bí kọjá pé ọwọ́ ẹ̀wù tó wọ̀ orí làǹbùlàǹbù débi wípé tó bá kọwọ́ bọ̀ yóò mi ọwọ́ rẹ̀ ọwọ́ ní hàn síta bákan náà ó sì tọ́ kó bójú rẹ̀ pẹ̀lú tí wọn ò ṣe fún àti bójú bí kọjá pé ó ní aṣọ kan tó ṣe kó fi sórí aṣọ tó fi sórí yẹn tó bá ti rí fóun bùkátà àti bójú òun yóò kàn sọ aṣọ yẹn lẹ̀ lọ́nà tó yẹ pé yóò bójú rẹ̀ ni tòkòtì ní pípínì mú aṣọ yẹn mórí sọ láti ọdún ti pé fífi irú rẹ̀ bójú kò ní kọ dínà kárìnà kò ní kọ dínà kárìnà sọ eléyìí ó lè fi bójú ètò túmọ̀ sí pé kò nílò àndẹ́kọ́ ìbòjú tí wọ́n ti ṣe special fún bíbòjú èyí tí máa dá ẹyin jú sí kò nílò ṣùgbọ́n aṣọ lásán tó ṣe pé ó lè da bójú rẹ̀ tí ó sì mú máa ríran kò sí tó burú ń bẹ̀ nítorí pé gbogbo ògbà gbogbo àkókò ní gbogbo àyíká yìí ni ò ti tọ́ kẹ́ni tí ò tọ́ kó wojú obìnrin tí ò tọ́ sí bàbá àjẹpẹ́ ń ṣe hajj bàbá àjẹpẹ́ ń ṣe hajj bàbá àjẹpẹ́ ń kírun kò bá má jẹ pé ń kírun ẹ̀sìn Islam ó ṣòfin òdodo sì lòfin rẹ̀ ipe gbogbo ọkùnrin tí ọ̀tọ̀ kò gbọ́dọ̀ wojú obìnrin tí ọ̀tọ̀ sí ní gbogbo ògbà gbogbo àyíká yìí àyàfi títú láti tọba bíbẹ̀ bí àárẹ̀ àti tọjọ bẹ́ẹ̀ tòṣùgbọ́n yàtọ̀ sí eléyìí torí pé nǹkan ṣe hajj eléyìí ò tó láwàáwí èyí tó lè mú. kọ́ wá fi sí ojú fún gbogbo ara yìí pé kọ́ máa rí ẹnìkan á rí kí lẹ̀ sọ gánà rí ojú wò gánà rí ojú náà nìkan pè ń gbogbo obi ti sílẹ̀ tó yẹ pé omi mélòó ni gbójú tẹ́lẹ̀ náà nígbà tí hajj wọn sáàlà ni sílẹ̀ òfin Ọlọ́run mùsùlùmí ẹni tó bá ya pátì yọ òfin ọlọ́run òní pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó wojú obìnrin ní òwò bí ọkọ rẹ̀ bí bàbá rẹ̀ bí ọmọ rẹ̀ bí ẹ̀gbọ́n rẹ̀ bí àbúrò rẹ̀ bí ẹ̀gbọ́n bàbá rẹ̀ bí àbúrò bàbá rẹ̀ bí ẹ̀gbọ́n ìyá rẹ̀ bí àbúrò ìyá rẹ̀ gbogbo àtàǹtò àwọn ọkùnrin nù àtọ̀ sóbìn sóbìn ọ̀ tọ́ ilé ìdẹ̀rù tuntun jẹ́ mbẹ́ tọ́. torí di eléyìí ọ̀rọ̀ ẹ̀ ló jẹ́ lórí òfin ike kó bojú ara rẹ̀ ojú rẹ̀ ń bẹ ń nà sọ rẹ̀ ṣé bá wo àwọn ẹni tí ọlọ́run bá ti lẹ́tọ̀ọ́ fún pípọ́n rí ojú obìnrin ìyàtọ̀ ń bẹ láàrin wíwò sí ọ̀kọ̀ọ̀kan nù wọn tí ọ̀nà owó ojú obìnrin wíwò bàbá ó rí ojú ọmọ rẹ̀ rírí tí bàbá sọmọ yẹn ọmọ mi ni bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sábúrò àbúrò sẹ́gbọ̀n àwọn eléyàn rírí fámìlì sí kankan ṣùgbọ́n rírí tí ọkọ ó rí ojú ìyàwó rẹ̀ rírí ti fẹ́ mi ìka ah, ojú ìyàwó ló ti dà báyìí ìwọ ńlá ńkọ́ ìwọ tuntun bíi la mahalla laka min al-i'rab kí lọ pọ̀ pọ̀ pẹ̀lú ẹ̀ rírì tàánú ló ń rójú àwọn obìnrin olóbìnrin ni àbí rírì ti fẹ́ rírì ti fẹ́ ẹ́ ojú ló ti dà báyìí àbí rírì ti fẹ́ ẹ́ pẹ̀lú ọmọ rí àánú rẹ̀ ń sin sẹ́mi wọ́n lọ́ọ́ máa irú rírì tó rí ìdínú tẹsí islam sọ fúnfún ọgbójú wa wọn lẹsẹ ẹjọ a sọ pé ojú obìnrin kí ni bẹ́ẹ̀mbẹ́ kí ni bẹ́ẹ̀mbẹ́ náà sọ pé sí apá ìyàwó rẹ lórí tó fi fẹ́ ni àbẹ́sẹ̀ rẹ ìgbójú rẹ náà lórí tó fi fẹ́ sá tó ẹjọ́ pé tójú rẹ ọba ti já mọ́ kankan ìwọ lọ fọ lójú ìwọ lọ gbá lẹ́ẹ̀kẹ́ ló kó lẹ́ẹ̀kẹ́ ní òbí jámà kankan mọ́ ìka lẹ́yìn tó wọlé tán tẹ̀wọ́kẹ́ lómi tó bá fẹ́ sabotage méjì ìyàwó rẹ̀ ojú ni ọmọ gbà yọ ọmọ wa fọ ẹsẹ̀ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ nígbà tí gbogbo ẹ bá rí gbọ̀ngbọ̀ngbọ̀n yọ wá gbé kó wò mọ́ ó sì straight tí bàbá rẹ̀ ti fi fún ọ eléyàá fi hàn wá fáwọn obìnrin kódà tí wọ́n kírun tí wọ́n ti wà nípò tó fi jẹ́ pé ẹni tí ọ̀lẹ́tọ̀ sí yóò rí islam ní gbogbo jù rẹ̀ lórí ìrùn náà. ìrẹ́ ni Aisha radiyallahu anha wọ́n láwọn ń bẹ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lásìkò tí ànábì ń ṣe hajj dágbére táwọn ẹni tó gun nǹkan àbọ̀ tí wọ́n bá ti fẹ́ẹ́ rí àwọn tí wọn bá ti fẹ́ rìn pàdé àwọn àwọn máa ń da aṣọ ojú látòrí àwọn tí wọn fi ní rójú àwọn tí wọn bá ti wá rìn jìnnà sáwọn àwọn ó tún wá sí aṣọ yẹn kúrò lójú eléyìí tó túmọ̀ sí pé wọn kì í tayọ ẹnu àlà ìgbà tí kò sí sábàbí wọn sí ojú wọn lẹ́gẹ̀ẹ́ bẹ́ẹ̀ sínú kó sílẹ̀ nù ìhram ìgbà tí nǹkan kan tí yóò mú wọn bójú wọn tó ń súnmọ́ bí tí wọ́n bọ̀ tó tó ń súnmọ́ bí tí wọ́n wà wọ́n fi nǹkan bójú ìgbà tí nǹkan tó kú òsàn wọ́n fi bí ojú tẹ̀lé yàrá wọn fi hàn wá nígbè nínú Islam ìtayẹnu àlọ́tọ̀ iye ọ̀gbọ̀lù ẹ sọ̀rọ̀ àkútayẹnu àlọ́ lẹ́yìn náà lọ́wọ́ ló wù wá ẹ̀ẹ́dẹ̀lẹ́kẹ̀ mẹ́ǹkẹ́ àlàkọ̀bílẹ́kọ̀ torí pé sàyẹn náà àlà ló kó parun báwọn ẹni tó síwájú wa tẹ̀lé ìjẹ̀wò tẹ̀lé jẹ́mbẹ̀ o láti ti mà ìpín ọ̀rùn fúnbìnrin nígbà tí àwọn èèyàn tí wọn bá sí nítòsí àwọn tí ọ̀tọ̀ fún ọrọ̀jú rẹ̀ tí wọn bá sí nítòsí ibi tó wà ọ̀rọ̀ fún láti ṣe ojú rẹ̀ lẹ́gbàá tó wà lọ yẹ̀rọ àwọn ìgbà tí wọ́n bá ti súnmọ́ kó bójú rẹ̀ tó àwa ní sọ fún yín pé àtúkù sílẹ̀ kí ni wọ́n mójú ẹ̀jẹ̀ ní rárá o àwa mùsùlùmí ni wá mùsùlùmí tó lọ ní kó sẹ́sì tó nítorí délé á sọ yìí pé ìgbà tó rọ̀ wá lọ́rùn láti pa òfin yẹn mọ́ á pa mọ́ ìgbà tí kò sí ní rọrùn láti fi ojú yẹn lẹ̀ lórí nǹkan mìíràn ní kí ọmọ wáyé á bójú yẹn sọ̀tòrí délé a ní òfin sọ pé al-maysūr lā yasquṭu bil-ma'sūr èyí tó bá rọrùn á ṣe nígbà tó rọrùn á ní tìtorí ìgbà tí ó rọrùn káwá bá gbà tó rọrùn náà jẹ ọrọrùn láti síjú ilẹ̀ kan nígbà tí obìnrin wà nù ihram yóò sì ojú rẹ̀ lẹ̀ ìgbà tí ò rọrùn nítorí àwọn ọkùnrin ọlọ́kùnrin tí wọ́n kọjá gbọ́dọ̀ rẹ̀ àjẹ́ pé kò sì sílẹ̀. ẹnìkan á bí lọ́wọ́ bí tóbìnrin máa ń ṣe hajj gba ọmọ ọlọ́rọ̀ láti fi kọ́ wà nípò tí ọkùnrin ọlọ́kùnrin òfin ní rí ojú rẹ̀ torí pé àwọn èèyàn ti pàpọ̀ jù tó bá wọ̀ tó bá wò àwọn ẹni ẹlẹ́ni ni wọn ò lẹ́tọ̀ọ́ fún owó ju obìnrin olóbìnrin eléyìí ló fà á ló fi jẹ́ pé throughout tóbìnrin ó fi parí ṣe hajj wọn yìí àti sí ojú wọn lẹ̀ kúlọ́lù bí hasẹ̀dẹ̀ oníkàlùkù pẹ̀lú kò tó bá bára rẹ̀ tó tó bá rọ̀ lọ́rùn nígbà kan tó bá sì rọ̀ lọ́rùn nígbà kan tó bá kó àtọ́kọ rẹ̀ ni wọ́n jọ ń lọ nínú mọ́tò wọn bí kẹ́ máa lọ láti Mẹ́dínà kẹ́ ẹ máa lọ Mẹ́kà tójú rẹ̀ lẹ́mọ̀ nínú mọ́tò lẹ́wọ̀n àti wine of glass ẹ̀ǹgà air condition sórí tó ti ti dẹ́bi dé Mẹ́kà ìdáni ń rí ọ tó bá ti débi tí ẹ ti dé eh, checking point tọ́lọ́pọ̀ ọ̀dà ẹ tòkí àwọn rẹ̀ ọ̀dà àfọ̀bójú tòta lélẹ̀ ìyàwó rẹ̀ ìwé gbélu yín kọ́ ìwé gbélu wa ni tòkò sí ní wojú ìyàwó yín àwọn ganu fọ́tò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá orí sí mi nù tó nítorí de eléyìí báyìí ó sì lọ rẹ̀ tòǹgbà tí wọ́n ti kọjá rẹ̀ ó tún ti kíní gbò lójú rẹ̀ tó wà láṣẹ̀dá tó nítorí de eléyìí báyìí eléyìí fi hàn wá pé obìnrin yóò máa fojú rẹ̀ nígbà tí àwọn ọkùnrin ọlọ́kùnrin tó máa ń súnmọ́ tọ́ ẹnìkan á sọ pé ká bójú kìí ṣe táwọn obìnrin gbogbo yàtọ̀ sáwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lásìkò àmẹ́rí lọ dáwọn nìkan yàtọ̀ fáwọn nìkan kọ́ ọmọ bójújọ́ yàtọ̀ sáwọn ìyàwó yòókù wal aslu adamu at-taqsir wa man idda'a dhalik òfin ṣẹ̀ríà ó dá lórí pé àgídá àwọn kan yàtọ̀ yàtọ̀ sáwọn kan ẹni tó bá láwọn nìkan lòfin báwí òun ni wàhálà bá ó mẹ́rin wá fún wa tí òfin hàn wáyé pé àwọn nìkan ni wọ́n ló fún ogójú ṣùgbọ́n gbogbo ẹ̀rí dá wa ní oníkòsí yàtọ̀ oníkòsí yàtọ̀ yá iyù ànàbíyù qul li azwajika wa banatika wa nisa'il mu'minin wà ní sáàìl mọ́mìnì abala sílẹ̀ abala sílẹ̀ abẹ́ wà ní sáàìl mọ́mìnì ìlú anabi sọ́kọ́ àríwá àríwísẹ́lẹ̀ sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn obìnrin àwọn olùgbàgbọ́ bá ní wọn báyàwó tó ń wí sẹ́wọ̀n kó ti máyọ̀sì wọn kúrò nínú ẹ̀tọ́ gbọ́lọ́ngbọ́nù sékèbèrè làwọn wa ń bá sọ̀rọ̀ àbí mùsùlùmí ẹjọ́ bó ti ṣe jẹ́ mẹ́ o tí kébèrè bá ti dálẹ̀ tọ́yà yẹn lẹ́nu tọ́yà yẹn lẹ́nu torí pé lẹ́yìn tó bá àdàlù kò fòrí lẹ́m ẹsẹ̀ wo ló dúkù lẹ́yìn pé ẹ̀sìn jẹ́ kébèrè abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ń torí délé ọ̀rọ̀ táwọn sọ àwọn obìnrin mùsùlùmí là ń bá wí àmọ́ àwọn obìnrin kàtàkìrì kàtẹ́sẹ̀ mùsùlùmí àwọn ọ̀daràn wọn ò wọnú fáìlì ọ̀rọ̀ táwọn sọ tọba ti mara rẹ mùsùlùmí ọ̀rọ̀ yẹ bọ wí tó àmọ́ bá ti ṣe ìwọlọ òfin Ọlọ́run wà ní sẹ́ ilmọ́mìnì tọ́lọ́ ti mọ̀ fún àwọn alágídí kan wà àwọn kan wà tó ti pé apá létí tí wọ́n wà wọ́n èyí gbọ́rọ̀ náà lọ́lọ́ fi sọ àsọyẹ́ ó lé azwajika wa banatika wa abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀ wa nisaa ilmọ́mìnì àti gbogbo àwọn obìnrin àwọn ọmọ tó wọn á ní ẹ ṣebí jìlbáàbù ni wọn ni wọn wọ mẹ jìlbáàbù á máa ṣe bójú àwọn á ní ẹ̀rí tó sọ pé jìlbáàbù ọ̀kárí ojú ẹ̀ mú wa mọ̀ fún yé ẹ̀ mú wa gbọ́ tí wọ́n padà sí gbogbo zero àti sinari lágbàá lisanu làárọ̀ alukọ̀ọ́mù fúlùmọ̀hìn ọ̀fìhà ogun wa sọ fún kéjì báwo la sọ sókè wọ̀ tọwọ̀ tó kù látòrí títí dẹ́sẹ̀ dókò láti orí kí lẹ́sẹ̀ ṣèkí wọn á ní wọn á ni jẹ́ jilbab kí ni jẹ́ hijab ìwọ ni ọ padà sílé kí wọn ọmọ kankan mo rò pé ó yé ẹ̀hán kẹ́sìkẹ́sì kan a máa tàn wá jẹ ká máa lọ́mọ kù wọ́n lọ́pọ̀lọ́ bí ọbẹ̀ la ìgbé ẹ̀hán kí ló jẹ́ ti bá kí ni jẹ́ ìjà ẹ̀rù jẹ́ ìlànà lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ti tà ilẹ̀. padà sílẹ̀ ẹ̀kọ́ kò lè kẹ́kọ̀ọ́ kàràǹfọ́ọ̀mù títà ní wàá náà lọ́wọ́ àdàfà àwọn èèyàn olókè ọ̀la àpà sẹ́wọ̀n káwọn ọmọ nǹkan kan bá ẹni tí ọmọ nǹkan kan ó pe ẹni tí ọmọ ó pè láàpà ìdẹ́ gbogbo wọn inú inú inú kí ni á dàn sí inú agbọ̀n kan náà. tontorí délé má sara rẹ jẹ sẹ́wọ́n á ń tọ́ ọ yín gbọ́ olódò ló kún bẹ́ẹ̀ tó tó bá tó á yọ masha Allah masha Allah wọn jẹlba jalabiya àbí òye àwọn jẹlẹbíyà wọn àti àfáàwánu àfáàwánu ọwọ adá àfáànu ẹ ṣé ẹ dá àfáànu àti bá àwọn máa ti ń dá àfáàyè kí ni jẹ bẹ tọ́lá babaláwo ní àfáàná lè máa pè wọn. tó bá kó lùmọ̀ nípa ẹ̀sìn ní kéèsè kéèsè ẹ̀wù ọ̀fẹ́ ló lùmọ̀ nípa ẹ̀sìn tọ́ba àwọn ọ̀dà ń sikí tọ́ba àwọn ọ̀pẹ̀ ẹ̀sìn máa ń tẹ̀lé àlè bàbá àti mọ̀wọ́ jàlábí àtọ́bá tó lódo fàǹtẹ̀lì jáhìl. torí de eléyìí báyìí àwọn asara ajẹ wọn máa jáde nù rédíò ẹ jàlbáàbì nì ẹ ìjáàbù nì kíni kíni nì olùkóyè tó àwọn abẹ́sẹ̀ ọlọ́dẹ àwọn tara ẹni jẹ àwọn èèyàn tó jẹ́ kí wọ́n ti ń yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n tún aṣàkóso àjàgbọ́yé wọn ikú adi pé bàbá mi fún asọ̀rọ̀ rẹ̀ dọ̀tà fọ́ ọmọ títí sẹ́sì àwùjọ bìlẹ̀ màmá mi tẹ́lẹ̀ ìtẹ́kẹ́ sísọ́ọ̀sì mi fi ń lé ọmọ káàrin jà tó bá ti rí tó wá sọ gbàgẹ̀rẹ̀ báyìí ó sì yóò sì lọ fi sísọ́ọ̀sì kí e máa lẹ́yìn àwùjọ bìlẹ̀ wọ́n tún ara rú wọn lọ́gbẹ́tọ̀ àwọn séwù yìí náà ní sọ pé kíní yóò sínú ìsìlámù séwù ta táǹgbà séwù rẹ̀ ọmọ ọmọ sọ pé táǹgbà séwù àbí séwù ti yín àbẹ ẹkọ sọ pé ṣé wùtà màmá nu àwọn tí ọ̀fẹ́ kọ́ mọ́ ọ́sẹ́ ẹ̀jẹ̀ bó ti jẹ́ mbẹ́ o torí délé ẹnìkan á kí ẹ ńbọ wa ni ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ò bójú àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ àkọ́kọ́ ọmọ bójú torí pé àwa alásùlù lọ́wọ́ àpẹ̀lú wa ẹ̀ tó bá di asùlù mú wọ́n ebi léèrè ẹ̀rí ẹni tó yẹ pé òun ló fẹ́ fi ntí sèpìlẹ́ lẹ̀ ni wọ́n máa tó kọ́ mẹ́rin wa àmọ́ ìgbà tó o bá ti pẹ́ sí yìí wọ́n wá yí mọ́ ọ lọ wọ́n mọ́ á lọ sí wàhálà ìwọ́n ló ti ẹ kó o tó kọ́kọ́ mọ òwúrọ̀ pé ó kì í lọ wẹ́rin wa tó yé wa tó pé al-aslu adamu at-taghyir tòun tó jẹ́ aslu ni pé kò ní yí padà ìwọ́n tó fẹ́ wá yí wa padà wọ́n lọ́mọ mẹ́rin wa tó ń torí de ilé ìbáyìí á wá pé mo lọ́ gan ìgbẹ́ ẹ̀yẹ kókó mẹ́rin kíkó bojú wa tó ah, àkẹ́ni àwọn ẹ̀ńtẹ́jọ́ máa gbá bọ́ọ̀lù lọ́wọ́ wa lọ. tó ń torí di ẹlẹ́yìí báyìí ẹ̀ gbọ́dá nàbí sọ̀lá àṣìṣẹ́lá sọ ni wọ́n ní wọlé àtẹnudàkẹ́bọ̀lù mọ̀hìrìmà obìnrin tó ti pé ó wà nínú ìhìrán kò ní lo kíni kò ní lo anìkọ́ọ̀ kò ní lo anìkọ́ọ̀ tó. So, ìgbà tó ń sọ pé kò ní lo àníkọ́ ó túmọ̀ sí pé tí o bá ṣe ìhìrámù kọ́ ó máa ń lo àníkọ́ wọn wá ní eléyẹn istidlalun bil mafhum nù ìgbé mafhum mukhalafa ilẹ̀ fi ń sẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀yẹ wá mú màtúkù tó ní kò ní fojú wa tábì sọ pé dalilu náà bàyì wa dalilukum qawi ẹ̀mẹ́rin tó sọ yìí pé an-niqabu lil-mar'ati bid'ah ẹ̀mùwá sọ́wà kò sí. tó kí á lè ń dara ìlànà sí ní ìtòrí tọ́lọ̀. lẹ́yìn náà wọ́n á ní ẹ sebóbìnrin kan al-Khas'aniyya ọwọ́ abá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àràfà ọwọ́ á ní ọwọ́ béèrè wọn wá sàlàyé pé ẹ̀kẹ́ rẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ funfun gbígbà tó pé kí wọn sọ pé ẹ̀kẹ́ rẹ̀ pọ́n alifọ́gùn ibn abbas ẹ̀gbọ́n abdullah ibn abbas tó wá bẹ̀rẹ̀ sí wọ ẹ̀kẹ́ rẹ̀ anabi sọlá àti náà wọn fọwọ́ tari ojú rẹ̀ sọ̀n wọn fọwọ́ tari tari ojú rẹ̀ sọ̀n wọn kẹ́ ọ́ táwọn obìnrin bá ti júlẹ̀ kó wọn ti mọ̀ pé ẹ̀kẹ́ rẹ̀ pọ́n àwa sọ pé ókè ọjọ́ ń pé kìí sàsìkò hajj lọ wa kìí sàsìkò tó wà nù ihram lọ wa ní ọjọ́ àràfà ni ókè ah, ọjọ́ àràfà ipò wo ló bí wa ó ṣe ihram àbí ó ṣe ihram ó ṣe ihram eléyìí kharijun an mahalli niza ó ti jáde kúrò nù táǹtàn ti fàáfà lórí ẹ̀ à ń ṣe fàáfà lórí gbígbà tí ò sí nù ihram tẹsima pé ihram al-mar'ati fi wajhiha ihram rẹ̀ ojúlọ wa tó nígbà tó ń bá ti dúlẹ̀ nítorí pé ọmọ tó bè tó lè fojú nígbà tí ọba wà nù ìhram tó kí wọn ní wàhálà tó wà mẹ ìgbà tí ò sí nù ìhram ní kẹmẹrì wa àmọ́ tóbi wa ti bàlágà kọtọkùn orí kankan alára rẹ abẹlẹyìí àtẹlẹyìí hadithu asma hadithu da'ifun jiddan gbọ́dọ̀ àti wàá bẹ́ẹ̀ bìtẹ̀ rí. sheikh al rahimahullah táwọn náà bìtẹ̀ rí nínú tírà wọn hijabul mar'a kéèfì ẹ̀ṣẹ́ ẹ̀yin náà lẹ sọ ọ́nu tí wọ́n á yẹ mi gbé bọ̀ ayé bọ́ọ̀lù tí wọ́n á ti fà yé mi. torí wa torí àwọn sọ pé lèkúlè jẹ wá ní kábíwá kò síbẹ̀ títí lè mèrè sátó tí ò ní kọsẹ̀ gbà kan. torí wa torí de ilé òfin hàn bẹ́ẹ̀ yẹn eléyìí ò rí bẹ́ẹ̀ àdéhùn kò sẹ́rí bẹ́ẹ̀ rárá àdéhùn báyìí. sẹ́rí mi tún á dá. sẹ́lẹ̀ yà fi hàn wá pé ẹ̀sìn ọlọ́run kó mi ò bójú rẹ̀. lẹ́yìn náà nígbà tó bèbè àti lọ́kọ̀ ẹ̀ dàkún kí ló mọ́ hmm? tó tún lókè mí mọ́ lẹ́yìn sánmà àbí kí ni ń polongo kí ni ń tà tí ò ti rà á tí kò kọ́ sí ẹnu àyàfi tóbìnrin yẹn bá jọ kọ̀kọ́ òkú kọ́ńbọ́ọ̀dù tòtẹ́ mọ̀ yẹn ọ̀rọ̀ tó míì ọkàn ìdí gẹrẹ wu tóbi bá rí bẹ́ẹ̀ kò ní wáá yá yàn lẹ́nu gbà àmọ́ ti lọ́kọ́ tiẹ̀ kí ló tún kù ètò túmọ̀ sí pé ọ̀ṣọ́ rẹ oge rẹ ẹwà rẹ ta ló ní ọkọ rẹ ni kò sí tó di eléyìí báyìí obìnrin wa ti júlẹ̀ fún taani ọkùnrin ọlọ́kùnrin dọ́wọ́ gbogbo pọnpọdọ apá rẹ̀ yọ yọ da àwùjọ bíi lẹ lé lábẹ́ ìpìlẹ̀ fún kékeré omi ayọ̀ tán ayọ̀ tán ní máa dà kódà wọ́n tó ti lọ́kọ́ bọ́ọ̀ lọ́kọ́ gan àìdáni.